إخراج God. Ẹgbẹ́ wa ni tó ìwé yìí nígbà tí. strong, you know àwọn ni ìwà yìí. ìyá. èmi ọlọ́run àsọ àdúró kò tì í ẹ̀ ní kéwù á É Ele tí olóògùn mọ́ mo bó sí ìnáyé ọ̀sálẹ̀ bọ́ kiri pé ọ̀rọ̀ àmì ìyàwó máa ní ìsìnkà àní ìsìnkà ẹ̀rẹ́ ewu eré bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó sọ̀rọ̀ ẹ̀dá òun náà ṣe fún rẹ̀. wọ́n bá onye bụ rịsịtị onye bụ rịsịtọ sotu ìdáwà láàyè ìgbọ́n ti láyé nìyí wọ́n náà wú ẹgbẹ́ tọ́gbọ́n. ìjọba tó lè gbèdé wọn sẹ. ẹ̀yin tẹ́ ẹ bá pa ẹ bá pa ìjọba ọ̀tọ̀ ma wọ́n ti ṣe wọ́n wù wá wọ́n tẹ́sítì wa wò wọ́n bá dàgbà tó náà. ìjọ ìjà ń bọ̀ kì í ṣe fọlọ́ wọn lè ṣe lọ́dẹ̀ sọ̀rọ̀. bọ́lá ẹ̀mí àgbẹ̀ ẹ̀mí bá bàjẹ́ yíwò láṣìírí ìbọ́lọ̀ ń wò yìí ẹ̀mí bá sì bàjẹ́ yíwò lè mà ìbọ́lọ̀ i me not anything We want to be náà ni wọ́n ti rẹ̀ wà pé ẹtú bá wọ́n tó ọ̀jẹ́ gbogbo síríkì ọba nù wọ́n tó ní ìmọ̀ nù rí nísìnyí ó pè jáde lọ́wọ́ yìí káwọn bá tó lé èdè ìwò tó ọkọ yìí aa wọ́n náà náà ní ìmọ̀ wọ́n náà pé kò sí ẹkú ẹ̀ kó sá kó sá wọ́n mọ̀ ọ́n ti rẹ̀ wọ́n sí bí wọ́n bá kú pẹ́rẹ́ àwọn àdúgbò ṣe pàtì nítorí pé wọ́n jáde láyé ó sì ṣe pàtì táwọn èèyàn máa ra ọtí fún ọgbẹ́ wọn mú àbáríkà èyí burúkú ti lọ. ẹnì kan sì fi bá dùkú sí àgbẹ̀ bá kò tilẹ̀ ti bẹ̀rẹ̀ fẹ́ẹ́ rí. ọmọ yá ti máa ti fún wọ́n wà nígbà àdàmà. tẹ̀sí kúrò. What a demon! ẹjọ́ máa bọ̀ ẹ̀dá kan tẹ̀lé kíákíá ẹ̀dá kan máa bọ̀ ẹ̀ máa bọ̀ ọ̀fọ̀ náà bẹ̀rẹ̀ ẹ̀ máa bọ̀ ẹ̀ máa bọ̀ mo fi àbàdá náà bẹ̀rẹ̀ ẹ̀ máa bọ̀ ẹ̀dá kan máa bọ̀ ẹ̀ máa bọ̀ ẹ̀dá kan mo fi yá ayé bẹ̀rẹ̀ ẹ̀ máa bọ̀ wọ́n sì kú ìyàwó ẹ̀ lóun wọ́n kò ní ma fi kú mo fi bàbá ayé bẹ̀rẹ̀ ẹ̀ máa bọ̀ òwe ìwọ máa bọ̀ tiẹ̀ pẹ̀lú ìwúrọ̀ bá ní máa wọ̀ ọ́. Hmm. wáyé ní